oṣù máàṣì làwọn tó dálẹ̀ àwọn ọmọ tá a bá bínú oṣù máàṣì wọ́n máa ní lọ́kì púpọ̀ wọ́n máa ń become a leader àwọn tá a bá bínú oṣù máàṣì wọ́n máa ń become a leader àwọn oṣù máàṣì wọn ò máa bínú jù wọn ò máa bínú jù wọ́n dẹ̀ máa àwọn oṣù máàṣì wọ́n máa ń ràn èèyàn lọ́wọ́ tí wọ́n bá wà nípò tàwọn olówó lọ́wọ́ wọ́n máa ń ràn yàn lọ́wọ́ àwọn tó bá wà march ṣùgbọ́n wọ́n máa ń fi bí sanre fún wọn ni kò sí mọ́ ṣe lè ṣòre most of àwọn tí march bá ṣòre fún àwọn tó wọ́n bá tó bí mẹ́wàá àwọn bí méje á fi bí sanre fún wọn gbẹ̀yìn ni bí oṣù march ṣe rí nìyẹn àwọn oṣù march wọ́n máa ń ní ìṣòro wọn sábà ń jẹ̀bi èèyàn wọ́n máa ń jà ẹ̀jà èèyàn ni wọ́n máa ń help dáadáa wọ́n wọ́n wà clever wọ́n brain dáadáa ẹ̀ẹ́ eh, wọ́n dẹ̀ máa ń rí aláàánú wọ́n máa réyàn ràn wọ́n lọ́wọ́ wọ́n máa réyàn ràn wọ́n lọ́wọ́ so wọ́n gbẹ́dọ̀ máa ní sùúrù wọ́n máa máa jà ìjà máa ń kó bára wọn tó bá ti jẹ́ bí match tó bá sábà ń jà wọn kó bára wọn kì í jẹ́ kí wọ́n. méèkì bọ̀ táwọn tó bá ti ń jà nù tó bá ní sùúrù nù wọn máa méèkì wọn máa become a leader ṣe àbí tí wọn máa wà ní wọn dẹ̀ máa fortunate lórí wọn máa ń lé owó ọ̀nà owó máa ń wà fún wọn tí wọn bá ti ní sùúrù tí wọn gba ìgbìmọ̀ra tó jẹ́ pé wọn eléyìí ṣe mi mo bá jà eléyìí ṣe mi tí wọn bá ti ṣe yẹn àwọn obìnrin wọn wọn kì í láìpé kí wọn máa fi some of them wọn fọkọ sílẹ̀ because wọn bá fọkọ sílẹ̀ àti túrọkọ tí ó máa wà òkè ó máa ń pẹ́ lẹ́yìn náà wọ́n lo àwọn obìnrin wọn láti ṣọ́ra fún oyún ṣíṣẹ́ most of man tó bá ṣẹ́ oyún wọn bá ṣẹ́ oyún jù wọn èmi ò ní gbọ́ pákà kó bímọ ó wà difficult fún wọn oyún ṣíṣẹ́ máa ń fa wàhálà fún wọn nínú bíbí ọmọ so wọ́n dá fún òṣèlú wọ́n dá fún oil and gas wọ́n dá fún kọ́sítọ́ọ̀mù náà wọ́n dá fún bísíǹsì òwò ṣíṣe wọ́n dá fún stationary seller wọ́n dá fún printing something láti ṣe wọ́n dẹ̀ dá fún journalist. sọ ọjọ́ wo lọ́jọ́ dáadáa wọn. ọjọ́ dáadáa wọn ọjọ́ Tuesday tàbí Thursday ọjọ́ kan tó tó dáa fún wọn ní ọjọ́ tuesday tàbí thursday ni ló wà fún wọn so wọn wọn dẹ̀ gbẹ́dọ̀ máa ṣọ́ra láti máa jẹ nǹkan tó bá dùn jù so kí ó máa affect bí oró rheumatism àwọ̀ká àrùn ẹsẹ̀ tí ó ti yé sìn àrùn apá ṣó ti yé yín so tó má dẹ̀ ti wọ méjì ọ̀fẹ́ eh, bíi twenty five láìka ẹ̀bà eh, fùfú àwọn nǹkan tó bá ti dùn jù wọ́n máa ṣọ́ra fún torí tó bá tó stage kan ó máa affect bẹ́ni pé wọn ò ríran dáadáa ó máa affect ojú fún àwọn máàṣì tí wọ́n bá ń jẹ àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀pà gbogbo wọn wọ́n máa avoid yẹn so wọ́n dẹ̀ gbẹ́dọ̀ máa sábà máa ṣe medical check up ara wọn wọ́n gbẹ́dọ̀ máa yẹra wọn wò wọ́n tọ́jú ara wọn ẹni tó bá fẹ́ dàgbà nù wọ́n gbẹ́dọ̀ ní tọ́jú wọ́n dẹ̀ gbẹ́dọ̀ ṣọ́ra nǹkan tí ò bá bára wọn mu wọn ò gbẹ́dọ̀ dọ́wọ́ lé tó bá dọ́wọ́ lé wọ́n máa kú síbẹ̀ tàbí kán lọ ńlẹ̀ mẹ́ so bí bí nǹkan nìyí bí ìlà wọn ti rí nìyẹn wọ́n dẹ̀ wúlò náà wọ́n dẹ̀ wọ́n láti ṣọ́ra láti máa báyàn jà sí ogun wọ́n máa ṣọ́ra láti bá wọn máa jà sógun nílé so eléyìí tó bá dẹ̀ jẹ́ pé tó bá serious inú wọn tó bá tẹ̀lé wọn bá ní sọ̀rọ̀ wọ́n máa make ẹ̀ tó jẹ́ pé ogun gan wọn ní wàá ta ẹ̀ àfi eléyìí tó bá serious inú wọn so bí wọ́n lẹ́mìí dáríjì tó bá ṣe máa ṣe máa ṣèwẹ kò sí ṣe máa bẹ a lè sọ pé òun dáríjì yín ṣùgbọ́n ó máa fi inú bá yín jàgbẹ́ yẹn ni kò tán nú ẹ̀ so ó wà fún march because àwọn sábà ń ṣẹ̀yàn àwọn èèyàn ló máa sábà ń dà wọ́n so bí àwọn tó bá ràn lọ́wọ́ tó bá yá àwọn náà ló tún jẹ́ alátakò fún wọn so bí oṣù march ṣe ṣeré nìyẹn ọdọ àwọn sábà fi inú bíbí fòfòfò ọwọ́ ẹ̀rọ ṣọlá fún irú ọkùnrin tàbí obìnrin wo ni wọ́n gbọ́dọ̀ fẹ́. wọ́n lè fẹ́ February wọ́n lè fẹ́ September wọ́n dẹ̀ lè fẹ́ May so bí ṣe rí nìyẹn. ẹ sọ gba pé ọmọ jẹ́ olóṣèlú ńlá ọmọ ńlá mi la kan ọmọ àfihàn sún ọmọ ń tàbá wo lára àwọn olóṣèlú ta ní Nàìjíríà lé ní ọ̀kan ní Bọ́lá Tinubu mm. ọ̀kan làwọ́ mm. ǹjẹ́ ẹ̀kọ́ tẹ sọ́jú tiẹ̀ ṣó tiẹ̀ ó tiẹ̀ bá ṣe mi ṣó bá ó bá ìṣẹ̀dá wọn mu ṣó ṣẹlẹ̀ lẹ́sìn. wọ́n máa ṣìnà bí Awólọ́wọ̀ náà máa ṣìnà dẹ̀ bí Tinubu so bó ṣe rí nìyẹn. ìjọba ti gbé wọn bá padà Tinubu àbí. nǹkan tán kò sẹ́ni tó bá bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn Awólọ́wọ̀ náà yẹn ni most of them. so nǹkan tán dojú kan sìn ní tíra wọn mú wá fún wọn ni. bẹ́ẹ̀ni kò sí mọ́ ṣòro fẹ́yàn mẹ́wàá èèyàn méje apàdà dà wọn á kọjú sí wọn so wọn jẹ̀bi èèyàn àwọn èèyàn ní sábà ń jẹ̀bi wọn. kọ́lọ́ náà bá yọ fún wọn. ẹbí làwọn ṣe rí nìyẹn. kò sí nǹkan ṣùgbọ́n wọn ò ní jà yorùbá wọn tó bá ti mọ àwọn ọmọ àwọn gbẹ́dọ̀ jà wọn ní sùúrù so kí ògùn wọn kò lè eléyìí tó bá ń jà nù wọn kò lè ní wet a ní sùúrù àgbà gbogbo nǹkan tó bá ń ṣe é mọ́ra bí ìràwọ̀ wọn ṣe lè dé. ẹ ṣe bẹ́ẹ̀ sá.